نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n ọba ọba tí ó tó fún wa ní àǹfààní lónìí tí a wà níbẹ̀ tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó tún ṣe rọrùn fún wa láti pàdé ní ìdánilẹ́kọ̀ọ́ wa tí a máa ń ṣe ní masjidu ìlú péjú ní agbègbè òkè ìjàkọ́ ní ìlú ìsẹ́yìn. èyí ṣe yí pé a máa ń ṣe ní gbogbo òru àrùbíà òru eléyìí ó sì ń jẹ́ òru ẹlẹ́ẹ̀kẹtàdínlógún nínú oṣù sọ́fà ní forty forty one hijira nàgbà Muhammad sallallahu alayhi wa sallam. síra tí a ń kà fún wa òun náà ni sẹ́rífù salasatil usul salasatil usul tí olùmọ̀ wa ṣéèkù wa. شيخ هو الإمام المجدد محمد بن عبد الوهاب رحمه الله تعالى شرح عنك هنا شرح تي لولماوا شيخه صالح فوزان حفظه الله تعالى ورعاه لتتكون ibi أدتي عن tí a ní ìjẹjọ òun náà ni máìnà tọ̀gùd ìtumọ̀ tọ̀gùd òun náà ni tí a ń ti àlàyé bọ̀ wá ní ìjẹjọ orí rẹ̀ náà òun náà láti padà títí á ti àlàyé rẹ̀ parí insha allah subhanahu wa ta'ala lónìí ọlọ́run bá kó sí ìrọ̀rùn rẹ̀ fún wa. máìnà ìtumọ̀ قال ابن القيم رحمه الله تعالى شيخ ابن القيم وصباي كلام باكوبا وكوا ونتيجة طاغوت ما تجاوز به العبد حده من معبود أو متبوع أو مطاع ونتيجة طاغوت هنا náà تروا في ntẹ́rù fi tayọ àlá rẹ̀ ntẹ́rù òfin mọ̀ wọn ara rẹ̀ tí ọmọ òdiwọ̀n ara rẹ̀ tàbí ẹnìkan tí wọ́n ń tẹ̀lé tàbí ẹni tí wọ́n ń gbọ́rọ̀ sí lẹ́nu. ìtumọ̀ yìí gẹ́gẹ́ bí sẹ́kù wa Ibn Qayyim rahimahullah ta'ala bí wọ́n ti sọ tí olùmọ̀wá sẹ́kù wa Muhammad ibn Abdul Wahhab rahimahullah ta'ala tí wọ́n ti mọ̀rọ̀ wọn wá níbí báyìí nípa ọ̀rọ̀ tọ̀gbọ́t. òun náà ní sáà fún wa pé wọ́n ní ìtẹ́rù fi tayọ àlá rẹ̀. torí pé ẹrú lè

فإذا تجاوزها فإنه يكون طاغوتا tẹ́rùbá ti lọ táyọ̀ àlàyé kò sí nǹkan lọ. ọ̀la ń tajà wàzà hudud Allah ẹni tọ́lọ́n ti fà rẹ̀ kalẹ̀ fáwọn ẹrú rẹ̀ pé bíbá ìlágbára yín ma wa alla ní àlà tọ́lọ̀ ti pàṣẹ pé wọn gbọ́dọ̀ tayọ rẹ̀ wà á la yaqrabu ha tọ́lọ̀ sí ni wọn gbọ́dọ̀ súnmọ́ ẹni yóò tọ́ba súnmọ́ fọwọ́ tọ́ọ̀bù tó ní o. wàyí dá sọ́lọ́ ibẹ̀ níbẹ̀ bá sẹ́lọ̀ wọ́tẹ̀já wọ́tà hududa tọ́wọ́ lọ tayọ àlá rẹ̀ wọ́tọ́kọ̀ tọ́wọ́ sí ìgbẹ́rù parí لأنه طغى وتعدى حدود الله torí pẹ̀lú ẹni yẹn tọ́gọ̀ ó sì bẹ̀rù gan rí ó sì tayọ àlà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àjẹpẹ́ tọ́gùt látara kọ́tọ̀bọ ó sì bẹ̀rù gan rí ó tayọ àlà lọ́ba di ẹni tó ṣe yé pé kọ́ mọ̀mọ́ rẹ̀ mọ́ ìtí ò tó ní pera rẹ̀ kò tó gèlèdè ìbámu lọ́mú mí fìn gbogbo tí parí ọ̀ká òun náà ló ní òun lè ṣe tọ́gùtù nírú ẹni bẹ́ẹ̀. gbólóhùn tí olùmọ̀wá mú wáyé pé má tajà wàtà bíi abdu hajjahu mimma àkúrẹ́ni àwọn màtìbọ́rin àwọn ọ̀tọ́. hàdà huwa tàrífù ṣáàmìlú tọ̀gùt. eléyìí ni ìjúwe tó pé fọ́rọ̀ tọ̀gùt tàbá fẹ́ júwe tọ̀gùt dáadáa. li'anna Allaha jalla wa ala torí pé ọlọ́wọ́n ọba ọba tó gbọ̀ngbọ́n ọba tó tóbi ni amara bi ibadatihi ọlọ́run pa àṣẹ fún gbogbo àwọn ẹrú rẹ̀ pé kí wọ́n máa sin òun wahdahu la sharika lah lóhun nìkan pé náà la gbọ́dọ̀ máa sìn tí ò lórogún kò ní ẹgbẹ́ra ọlọ́run ò ní àfiwé kò ní àfijọ kò sì sí orogún kankan fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. wa amara bittiba'i rasuli lẹ́yìn náà ọlọ́run ọba ilé kíọ́lá ó tún wá pàṣẹ títẹ̀lé òjíṣẹ́ rẹ̀ nígbà tó ní àsìn tán ó tún pàṣẹ ká tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ títí Muhammad صلى الله عليه وعلى آله وسلم بلان سيقاسة تتلى نبي وأمر بطاعته أقاسة تتلى وطاعة رسوله بلان سيقاسة تتلى أقاسة تتلى نبي صلى الله عليه فيما حلل وحرم níbi tọ́lọ̀ ń bá ṣe lẹ́tọ̀ tàbí àná ìṣòṣò tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ tàbí ibi tọ́lọ̀ ń ṣe léwọ̀ tàbí ibi tánà ìṣòṣò tọ́lọ̀ ń ṣe léwọ̀. wàmà ń tajà wọ́n ta hàn án àmọ̀ ẹ̀ ń wọ̀húwá tọ̀gùtù ni ọlọ́run ní ká halali ni ló ń bá ní látòlí lọ òun sọ di haram anabi sọlá sọlá sọ pé halali ni nǹkan irú ẹni bẹ́ẹ̀ bá sọ pé haram ni tàbí anabi sọlá sọ pé haram ni nǹkan lẹ́ni náà bá sọ pé halali ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná sẹ́rẹ́ nìkan tọ́tọ́ yìí pé ajá jíjẹ ó lẹ́tọ̀ọ́ ní fáwọn ọmọlẹ́yìn òtò ajá jíjẹ ó ní ẹ̀tọ́ ní fáwọn tí wọ́n ti kí ni o táwọn jọ ń bẹ táwọn jọ ń bẹ nínú ìjọ káwọn jẹ dáadáa ìtọ́kànyà yẹn lẹ́nu ni pé nígbà tí Eidul Adha tó lọ yìí tó lọ lọ́dún ògúnran wa ọkànyà wa lẹ́nu bí òsì kájà síta kó ṣe kíni o kọ́ pa fáwọn èèyàn rẹ̀ kó ṣe kíni kan máa jẹ́ so ẹni tí ó wù tọ́wá yẹ pé ntọ́nà ń ṣe lẹ́tọ̀ ọba ń ṣe léèwọ̀ ìtàníṣọ́nà ń ṣe lẹ́tọ̀ ó ń tàbí ntọ́nà ń ṣe léèwọ̀ kọ́ wútu lu ẹni bẹ́ẹ̀ táwọn èèyàn bá sì tún bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé torí pé ọ̀rọ̀ tó sọ yẹn ó ti di nǹkan tó ṣe é pé àwọn èèyàn máa sì pẹ̀lú ọ̀rọ̀ yìí ẹ̀rí irú rẹ̀ ẹni táwọn iná ẹnìkan tó ń sọ fún mi lónìí ní pé ńgbà tí ó tó ṣe wá sí lọ́ba ní pé ẹ al-Isra wal-Mi'raj kìsà nàbí ló ṣe al-Isra wal-Mi'raj ó ní kìsà nàbí ló ṣe ànábì Musa alayhi salatu wassalam sẹ́mọ̀ pé èèyàn ti mọ̀ pé nǹkan ti ṣe ẹni ẹni náà kọ́lọ̀ bẹ́ẹ̀ sì ni ọkàn rẹ̀ gbádùn mọ́ rárá anabi musa alayhi salam kí lọ́ọ̀kan pẹ̀lú haram al-makki lọ́nà ní subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla fún ẹlẹ́dàá rẹ̀ ọba tó ṣe kó mú ẹrú rẹ̀ rìnrìn àjò òru ní ilé olúwa bọ̀wọ̀ tí ń bẹ ní maka síbẹ̀ ni ànábì musa ti lù gbèsè ayé àbọ̀ lọ síbẹ̀ láti ilé olúwa tó dé ilé àbọ̀wọ̀ títí lọ sí orílẹ̀ bethel basley ní palestine subhanallah tẹ̀lé báwọn èèyàn ṣe mọ́ dúró tí a lọ ọlọ́wọ́n ọba ilé tí ọlá ẹ̀wò báyìí fi ṣe rí nìyẹn o kí èèyàn á sẹ́sọ pé ànábì musa ni alayhi salatu wassalam ó yá wa tó bá dàrú mọ́ wọ lọ́wọ́ wallahi ó yá wa dáadáa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun náà lọ ṣẹlẹ̀ sí kìí ṣe ànábì wa Musa aleyhi salatu wa salam tòtòrí de lẹ́yìn káwa náà kó kálukú wa kó yé wa dáadáa fífi àlà ọlọ́run a gbọ́dọ̀ máa tayọ rẹ̀ á dùn níbi àlà ọlọ́run ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ á pè lẹ́tọ̀ ìtọ́lọ̀ pèlè wọ̀ á pèlè wọ̀ ìtànísọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ ìtí ànábì sallallahu alaihi bá ṣe wọ̀ ìṣẹ̀lẹ̀ náà gbà yí pé èèwọ̀ gangan òun dàdí ro ìṣesí bẹ́ẹ̀ fẹ́ni yóò tí ọba ti wá gbà bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti di tọ̀wó. alimushiriku tọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti di tọ̀wó tàbí tọ̀ ẹni yóò tọ́ bá tayọ gbọ́ àwọn nǹkan wọ̀nyẹn wọ́n ló ti di tọ̀wó torí pé tajawaza hajjal ibadati allati awjabaha Allah wa ikhtassa biha ó ti tayọ alárẹ̀ pẹ̀lú ìjọsìn tó ti fọ́lọ́wọ́n bá ṣe ní ẹ̀tọ́ fúnra ara rẹ̀ tó ṣe lọ́nà yẹn lórí ara ẹ̀ pé ká ṣe bóun irú ẹni bẹ́ẹ̀ tó ti sọ̀rọ̀ òjọsìn ẹ̀dì ẹ̀tọ́ fúnra ara rẹ̀ tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ó sì kọ̀ pé ìjọsìn yẹn àgbọ̀dọ̀ ṣe fẹ́ lómi ìmọ̀ irú ẹni bẹ́ẹ̀ tọ́wá nírú ìjọsìn yẹn máa ṣe fóun irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ ní abájá má Allahi ghayrahu ó ti fi ẹlòmíì sallallahu tọ́ba tí wọ́n á jẹ́ kọ́rọ̀ ẹnìkan lọ lọ́ ń gbọ́ tọ́yàtọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run tọ́yàtọ̀ sí ọ̀rọ̀ anábì sallallahu wá fi ń pa ti fún tó fi lórí àwọn òbí wa ọlọrun ní báyìí ní àwọn òbí ní ní ìjà wa sọ yìí pé nígbà tó ọmọ wọn ní bẹ ní tẹ àwọn òbí rẹ bẹ́ẹ̀ sì ni ọba ń bẹ ń bi àwọn òbí ìbínú ọba ó sì ń bẹ níbi ìbínú àwọn òbí tí tùmọ̀ rẹ̀ wá ní pé òbí rẹ̀ wá ní ọmọ ṣe tọ́lọ̀ kọ́ wá sọ pé tọ́ tòbí ló kù dé ṣe tọ́ ọba ti gbọ́lá fún òbí rẹ̀ lágbègbè yẹn lórí tọ́lọ̀ ọba fẹ́ lórí tálẹ̀ sọ̀rọ̀ fẹ́ bàbá rẹ̀ ti di tọ́ òòtù tí bàbá rẹ̀ bá ti ní ọmọ ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ tí wọn náà wá tẹ̀lé tọ́gùtù nìyẹn torí halal ọ̀fẹ́ sọ di haram haram ọ̀fẹ́ sọ di halal tọ́gùtù nìyẹn torí ẹ̀ ló fi jẹ́ pé ìtọ́nà ọba sọ fún alágbègbè yìí òun ni wípé wẹ̀ ń jẹ́ àdáàkà táwọn òbí rẹ bá ń gbà ọ́ níyànjú àìlẹ́ ẹ̀ǹ tún ṣe kẹ̀bì láti múra ogún pẹ̀lú mi láti máa tún gba nǹkan míì gbọ́ sí yàtọ̀ sóhun ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nínú títẹ̀ láṣẹ nínú títẹ̀lé èèyàn àti nínú sísìn èèyàn ọlọ́ọ̀ni fàlẹ́ àtúntẹ̀ ìgbọ́mà má tẹ̀lé kìnnìkejì wọn bíi tí wọ́n ní ọ̀sẹ̀ tó fi fẹ́ lọ wọ́n sọ ṣé gbogbo máa fi dúnìyà máa rò ṣùgbọ́n sí dáadáa yìí sí wọn wọ́tẹ́rì ìsẹ̀bí ilẹ̀mọ̀ àdàbà ìláyì máa tẹ̀lé lánàá ẹni tó bá ń padà sọ́dọ̀ ọlọ́run tó ń ṣe tọ́lọ́run ó máa iláyà máa rí jùrọ̀ kàn àtiwọ́ àtàwọn òbí rẹ ọ̀dọ̀ wọn ọlọ́run bá lẹ́sẹ̀ rí sí i ọ̀dọ̀ wọn ọlọ́run lẹ́sẹ̀ rí sí i fọwọ́n náà bí okun bí máa fọ́tò tàmí ló gbogbo tí ẹ bá ṣe ní sí àtiwọ́ àtàwọn ìwọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run yìí

o sì ní kí wọ́n kú múra rẹ̀ o sì ní kí wọ́n kú ìnáwó rẹ̀ pé ẹkú tàná o sì ní fi kankan ràn wọ́n lọ lórí ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn gbogbo tí wọ́n bá jẹ tí wọ́n bá mú tọ́nà bá fi sábẹ́ kápá rẹ̀ ọ̀hún olùtò tí wọ́n jẹ ó sì bójútó tí wọ́n mú àmọ́ kọ́ lọ́mọ sí nǹkan lẹ́yìn ọlọ́run torí pé bàbá rẹ̀ ti sára o nínú òfin ẹ̀sìn ọlọ́run kò ní kún wọn lọ́wọ́ lórí gbogbo àwọn nǹkan tuntun tí wọ́n ṣe tí wọ́n fi yapa ọlọ́run bá àti òjíṣẹ́ rẹ̀. alimusiriku tọ́wọ́ ẹni tó mọ́tò kú pẹ̀lú ọlọ́run tó gùtù ni li'annahu tajawaza al-hadda fil ibada torí kó ti tayọ àlà nínú ìjọsìn wa abada ma'a Allahi ghayrahu ó sì pẹ̀lú mí péjì ọlọ́run níbi ìjọsìn sarafa al-ibadata li ghayri mustahiqiha ó sẹ́rí ìjọsìn lọ́bẹ̀ ni tí ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn náà wa kadhalika ẹni táwọn èèyàn sìn bihada pẹ̀lú àwọn nǹkan tá a sọ yìí inú rẹ̀ wá ń dùn wọ́yẹ̀tà asù ó tún wá ń ha abayàgbàgbà ipe a olórí lòun ẹ ó sì ti bihada ṣẹ́yìn ó yẹn sẹ orí rẹ yẹn pé lórí láyà ọ pàtàkì kan yẹn pé àwa náà la tó kẹsì fún wọ́n ẹ̀sẹ̀ sáà ẹ̀mú tó sì lérò pé nǹkan yẹn òun tọ́ sí ìlú ẹni bẹ́ẹ̀ hádá ọ̀hún sọ́ọ́kù tó ìlú ẹni yẹn. mísú fìràwọ̀ wọn nàmúrò gẹ́gẹ́ bíi fìràwọ̀ àti nàmúrò wọ́n mọ̀ṣáyé tóró àti àwọn àfọwọ́ni tọ́ríkọ́ tọ́ríkọ́ tọ́ríkọ́ yẹn tọ́yẹ pé tó kálukú tó tọ́jú àwọn àwùtọ́ríkọ́ sọfíà yẹn tó kálukú wọn tó tó ń pera wọn. bá pàjùlọ àlùkò láàd alẹ́dínlẹ̀ yahudu fún àtibáre wọn àwọn tó ti gbé àwọn tó ń tẹ̀lé wọn níṣẹ́ ni wọ́n ń sìn wọn. wọ̀yọ̀rọ̀gbọ́ dàbí dáàlì wọ́n sì ń yọnu sí ìṣesí yẹn àwọn yẹn jẹ́ ìwọ̀n náà náà sa ilẹ̀ àhàdà tàbí wọ́n tún gbé àwọn yẹn lọ síbi wípé wọ́n máa sìn wọ́n. ṣùgbọ́n tí wọ́n ṣe léyìí ayé ayé ìyá àbúdó wọn pa àwọn yẹn lọ máa sin àwọn afá àwọn yẹn gẹ́gẹ́ bá láyé ṣe bá wa irú gbogbo eléyìí tọ́ gbódò nínú ìjọsìn bí ẹ máa nìkan pé ó tó máa ṣe òun àbí pé pé àwọn kádà tó gbà yẹn pé wọ́n máa ṣe àfọ̀wọ̀n tàbí ẹ̀dá kan tàbí nǹkan mi ìwọ ni tọ́ gbódò nínú bẹ́ẹ̀. wọ́pọ̀ olówó gbólóńtọ́ wa nù ìjúwe rẹ̀ wípé àwọn máa ti bọ̀ wọ̀nyí abẹ́ni tí wọ́n tẹ̀lé tọ́ Allahu jalla wa ọlọ́ntì ọlá rẹ̀ ga jùlọ amara jami'a al-khalqin ọ̀pọ̀ gbogbo ẹ̀dá láṣẹ pátá ayé tẹ́bìrì muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni pọ́ńtẹ́ lánàbí wa muhammad sallallahu alayhi wa sallam fala yajuzu li ahadi ọ̀tọ́ fẹ́ni kankan o ayé tẹ́bìrì ghayrahu alayhi salatu wa sallam kó tó máa tẹ̀lé ìlànà ẹlòmíì tọ́yà kọ̀sílá nànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀tọ́ fẹ́ni kankan o tí gbàgbọ́ bá ti ọkàn rẹ bóòlù wọn náà ti máa rí rò wípé ìṣe lọ fẹ́ máa tẹ̀lé ìlànà ẹnìkan tó tún yàtọ̀ sí ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam táwa náà máa rí nínú ọ̀rọ̀ wọn tó sì máa sọ fáwọn tẹ̀lé lómi lọ yàtọ̀ sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí tẹ́ bá béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ mùrídì kan lọ́dọ̀ sòfin pé tá lọ tẹ̀lé yọ sọ àtàjù rẹ̀ tó ń ṣe kíni o ìtẹ̀lé pé tọ̀rí kọ̀ lágbájá lòún ṣe kíni o lòún tẹ̀lé ìlànà lágbájá lòun tẹ̀lé lánàá nẹ́bí sọlá ìsọlá wa ń kọ́ ó ní rárá kọ̀ríkọ̀ Tìjàníyà ni tòun ìlànà Tìjàní lòun ṣe kí ni lòun tẹ̀lé tọ̀ Tìjàníyà yẹn gan yóò ní o tún lẹ́wọ̀n o Tìjàníyà Ibrahimiya lòun ṣe ẹlòmínì rárá kí ni mo wá mi Tìjàníyà Ibrahimiya Tìjàníyà Hamawiya lèmi ń ṣe tèmi ti àmọ́ òun láì lèmi ń ṣe subhanallah ẹlòmí ò ní kọ́ọ̀dìrì yà lòun ṣáàdìrì yà lẹ́lòmí nọ́kìsàmàdì yà lẹ́lòmí rùfàáyì yà lẹ́lòmí sunùsíyà òun náà lẹ́lòmí jàsíyà òun náà lẹ́lòmí àti gbogbo yàyàyà tó pọ̀ yẹn tó ń kálukú ṣe ń ṣe nìyẹn tó ń kálukú ṣe kíni o wọ́n ní tiwọn dá àtọ̀líkọ̀ sàmàníyà olówó ṣe kíni o olówó ṣe báyìí ẹ̀rí pé kọ̀ ọlọ́run sì ti sọ bá nẹ́sùn sọ́lọ̀ ní ká tẹ̀lé ẹlòmíì àtòkè rárá o àwọn ọ̀rá nàbí àwọn bàbá tá a rí ni àwọn bàbá àlùbáríkà kí ló fi yọ pé bàbá àlùbáríkà ni. àwọn láàrin la gbàgbọ́ látara àwọn mọ muhammadu àwọn àtara muhammadu mọ́lọ́ gbogbo eléyìí ẹ̀dọ́kùn ẹ̀já jáwọ́ kó níbi gbogbo àwọn àdúgbò tí ọ̀dọ́ra wọn gbogbo àwọn àròkọ àròkọ àròkọ tó fi ẹ̀sìn ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlọ́rùkọ yìí ẹ̀já jáwọ́ bẹ́ẹ̀ torí pé ìjọsìn tẹ́ ń wò yẹn àgbọ̀dọ̀ sífẹ́ lómi tó yàtọ̀ sọ́lọ̀ ìtẹ̀lé wa àwa fi fún ànábì wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam ṣùgbọ́n sẹ́yìn bá rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí pé wọ́n tẹ̀lé lánàá ní sọ́lọ̀ tọ́ wàmánì tẹ́ra ọ̀rẹ́yọ rọ̀ṣúlì sallallahu alayhi wa sallam ẹ bá tẹ̀lé ẹni tó yàtọ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ bí lọ tẹ̀lé ẹ tó kéèyàn tẹ̀lé lánàá ẹlòmíì tó yàtọ̀ sí lánàá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam tìrọ ẹni bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ kọ́tọ́ tọ́ àjẹ́ pé ẹni tí ọba ti bẹ́ẹ̀ yẹ fa innahu yakunu taghutan ọdún ẹni bẹ́ẹ̀ ti di tọ́gùtù kódà ẹ̀sùn ìtẹ́lómi ọ̀sọ̀ pé kódà ọgbà yìí ìgbé tí yóò fi lànà Muhammadu lẹ́kọ́ tẹ́lẹ̀ lànà xẹ́nìrù ètí mùsùlùmí àsọ pé àwọn ọmọ bá fi zahiri ni tí wọ́n mọ̀ bá ń gba ìtumọ̀ lọ́mọ o ọmọ bá ti ní rẹ̀ torí pé zahiri ni musa mọ̀ bá ti ní ní khidiru mọ̀ gbogbo àwọn ọ̀sọ́kúsọ ọ̀rọ̀ báyìí wallahi yẹ kéèyàn lọ sọ́ra ń pa rẹ̀ ẹ dákun torí tọ́lọ́ ẹ jẹ́ àlọ́ sọ́ra bí gbogbo nǹkan tí òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlọ́wọ́ bá gbà wọlé nínú àwọn oríṣiríṣi àwọn ìròrí táwọn èèyàn ń pè ní ẹ̀sìn oníbẹ̀ irọ́ báàtìlù bìlám lábì nọ́ọ̀nù báàtìlù ni àá tọ́ba ń bẹ ni á mú àwọn èdè lárúbáwá tó ọba ti mú zọ́hìrì wà àwọn òtún zọ́hìrì rẹ̀ ó sì bá tún báàtìlì rẹ̀ ní bá ń bẹ. torí ìkan nínú àwọn àfa wọn onílẹ̀kùnlé ẹlẹ́mì zọ́hìrì ọ̀hún wá báàtìlù ó ní gbogbo ìmọ̀ ló ní inú àti òdì ó ní tàbá yìí ó tún lódì rẹ̀ àwọn ọ̀fẹ́ òdì èyí tó jẹ́ èyí tó fojú hàn dáadáa tó fi ẹ̀sẹ̀ ọlọ́run sàlàyé fún wa gangan gangan làwa ń fẹ́ kọ́lọ́ wa fi kankankan máa Khidir alayhi salam tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ọlọ́run ká fi ṣe dáadáa fún ni ọlọ́run fi ṣe dáadáa fún ni tó wá túmọ̀ kó ní tó ànábì Musa alayhi salatu wassalam rárá dépò pàwọ́ alérò kọ́ ju ànábì Musa lọ aleyhi salatu wa salam so à ń fura sí agbègbè yìí torí lágbègbè bẹ́ẹ̀ òun náà ni ọ̀pọ̀lọpọ̀ sofiya lágbègbè bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń wọlé tó sì yẹ pé kò sí ọ̀rọ̀ mbẹ́ tá a bá sọ pé bó ṣe rí nù tí yẹn bá sọ pé rọjà à nínú èdè lárúbáwá ọsẹ rí ni lọ́hìrì nù sọ̀gbọ́n wàá kí wọ́n wá bá a tún bá pinnu rẹ̀ ìbí rọjà ò ṣe ní jẹ́ ọsẹ rí afẹ́gbọ́ tá a sì mọ̀ pé rọ́jà inú èdè lárúbáwá ò ní ìtumọ̀ míì tó yàtọ̀ síbẹ̀ yàtọ̀ sáwọn nǹkan míì tá a mọ̀ kó ní ìtumọ̀ tí èsè yọ kan sẹ́mọ̀ pé àlẹ́ àyìn lọ́dọ̀ lárúbáwá ìtumọ̀ rẹ̀ pọ̀. àlẹ́ àyìn lọ́dọ̀ lárúbáwá wọ́n túmọ̀ rẹ̀ sí kíni ojú wọ́n ṣe túmọ̀ rẹ̀ sí ojú lọ́dọ̀ lárúbáwá lárúbáwá tó túmọ̀ rẹ̀ sí ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn agbófinró ọ̀sẹ̀ yẹ̀ múlẹ̀ tẹ̀ mà sí ẹsẹ̀ tàbí tó ọ̀yọ́nù ni wọ́n tí wọ́n bá ní àwọn wọ̀nyí ọ̀yọ́nù lè máyì ọ̀tẹlẹ̀múyẹ́ ọba ni wọ́n. asùmọ̀fí àlẹ́ àyìn bákan náà ó tún jẹ́ omi ìtẹ́lẹ̀ rù àbí ẹ̀kọ́ ni fi jannati wa'yun àwọn ìtẹ́lẹ̀ rù bẹ́ẹ̀ àlẹ́ àyìn nínú tó bá ra wọn kan wọ́n ní àwọn eléyìí ní àyánu lè jìlìtà àwọn èèyàn pàtàkì ń jókòó àwọn èèyàn kan rí ń jókòó yàtọ̀ sílò àwọn wọ̀nyẹn gbólóhùn tó ti gbá àmọ́ pé tùmọ̀ kan lórí kọ́ wa mú bá sì ní rẹ̀ wá fún wa ló déédéé déédéé. ẹni yóò tó bá wa lọ ń tẹ̀lé ìlànà mi tó yàtọ̀ sí ìlànà nípa sọ́lá tó wá lọ tọ́ bẹ́ẹ̀ tó bùtù nírú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn anáhùn sábà àwọn ìwà rọ̀ sólì sọ́lá tó lọ tẹ̀lé ìlú tó yàtọ̀ sálẹ̀ alẹ́bi omira bíi ṣèbáàì ànẹ́bí sọ̀sọ́là tó ti gbé ọlọ́wọ́n bá ọ̀pọ̀ àtẹ kásẹ̀kínni o kásẹ̀lé ìlànà rẹ̀. fọlìtìmá ò kọ́sùn mi rọ̀sùn ìtẹ̀lé wa á ti kó òjíṣẹ́ ọlọ́sọ̀lá sẹ́lẹ̀ nìkan. a máa ń rọ ìrùhù ṣùgbọ́n tó yàtọ̀ sí òjíṣẹ́ ọlọ́sọ̀lá mínẹ̀lì ọ̀lẹ́mà wọ̀ dùhàn nínú àwọn olùmọ̀ àtàwọn tí wọ́n ń pèpè sínú ẹ̀sìn ọlọ́run ló tariqata rasuli sallallahu alaihi wasallam á máa tẹ̀lé àwọn olùmọ̀ yẹn á máa tẹ̀lé àwọn olùpèpè sínú ẹ̀sìn yẹn nígbà táwọn gangan fúnra ara wọn tí wọ́n bá ti tẹ̀lé lánàá nẹ́bí Muhammad sallallahu alaihi wa ala alihi wasallam. ẹ̀kọ́ tí a bá wà bá kiri sèdè radiyallahu ta'ala ó ní àfihàn ma ata'tullaha fikum wa in asaytuhu fala ta'ata li alaykum ẹ máa tẹ̀lé mi tí n bá ti ń tẹ̀lé lọ́wọ́ bá dára yìí tí n bá ti tẹ̀ báyìí ẹ gbọ́dọ̀ tẹ̀lé mi títẹ̀lé kẹtẹ gbọdọ̀ fẹ́mi Abubakar Siddiq radiyallahu ta'ala anhu náà. síbẹ̀ ni tó lóore jù lẹ́yìn ànábì àlùkùnmọ̀ yìí nínú àlùkùnmọ̀ yìí náà ni Abubakar Siddiq radiyallahu ta'ala anhu. àbí ta ló wá ṣe déédéé Abubakar ta ló ṣe déédéé Abubakar nínú gbogbo àwọn tó ṣe fún ọjọ́ àwọn àwọn mùsùlùmí tó kù láì sí àdáyẹrí kò sẹ́nìkan tọ́jà gẹ́gẹ́ bí Abubakar mọ̀ nínú àwọn sọ̀hábà nínú gbogbo ọmọlẹ́yìn àdéhùn sọ́dà kò sí Abubakar nàmbà wáàdì bàbá pé aṣáájú rere dà lẹ́yìn àdẹ́gbà muhammadu sallallahu nínú àlẹ́kùnmá yìí abubakar siddiq lọ́kàn ọwọ́ adìẹ tẹ̀lé mi tí bá tẹ̀ lọ́lọ́run lára yín tí bá ti kọ̀ tí bá ti tẹ̀ lọ́lọ́run ó ní kò sí tẹ̀lé kan a sì mọ̀ pé lábẹ́ ẹgbẹ́ yẹn tẹ̀ lọ́lọ́run láàbí gbọ́rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run sọ pé man yuti' rasula faqad ata Allah ẹ̀ ń bá tẹ̀lé òjíṣẹ́ tẹ̀ lọ́lọ́run ẹ̀rí òun náà ní ká ṣe kíni o ká máa tẹ̀lé ìlànà nẹ́bíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí títẹ̀lé rẹ̀ ibẹ̀ ní oore àti dáadáa ibẹ̀ ló ṣe kíni o ibẹ̀ náà ló sodo sí ibẹ̀ ló sì wà fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa títẹ̀lé ìlànà rẹ̀ oore ńlá ni o oore ńlá òun náà ní títẹ̀lé ìlànà nẹ́bíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam káwa máa ṣe bẹ́ẹ̀ á rí i pé dáadáa tó ìbẹ́ẹ̀bẹ́ fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa láti máa tẹ̀lé lánàá ní sọ́sọ́làm falimutabi'u huwa rasulu sallallahu alayhi sallam ẹni àtẹ̀lé olùjíṣẹ́ amaha ula ṣùgbọ́n gbogbo àtọ́ yàtọ̀ sí òjíṣẹ́ ọlọ́run fa innahum muballighuna faqat wọ́n jíṣẹ́ ọ̀rọ̀ ànábì fún wa ni kìí sáwọn ni a máa tẹ̀lé wọ́n jíṣẹ́ ànábì fún wa ni kìí sáwọn la máa tẹ̀lé. àwọn wọ̀nyẹn muttabi'una lil haqq wọ́n máa tẹ̀lé òdodo wa ma wafaqu fihi wa ma wafaqu fihi ittiba'u rasul àti tí wọ́n bá fi tẹ̀lé tí wọ́n bá ṣe déédéé ń bẹ̀ níbi títẹ̀lé òjíṣẹ́. ètò ọba fi ń tẹ̀ tí wọ́n bá fi ṣe déédéé tẹ̀lé tàn ní sọ́sọ́là nù wọn á máa tẹ̀lé wọn lórí rẹ̀ gbogbo àwọn tó ń jẹ́ olùmọ̀ yòókù yẹn ètò ọba fi ṣe déédéé tẹ̀lé ànábì á máa tẹ̀lé wọn lórí ẹ̀ wa ma khalafu fihi ìjọba yapa ní sọ́sọ́lọ̀ níbẹ̀ fala yajuzu tiba'uhu kò tọ́ka tẹ̀lé wọn bẹ́ẹ̀ kò àní tẹ̀lé irú sèṣì yẹn ibi wọn ti yàwọ̀ gbẹ́ yẹn àwọn odò sọ́nà òtí báyìí nìsí wọn yàwọ̀ gbẹ́ wọn ni ẹ ká lọ à ibẹ̀ yìí lẹ ojú ọ̀nà lẹ fi wá tẹ́lẹ̀ lẹ fẹ́ yàwọ̀ gbẹ́ ni tẹ bá kó ń gbẹ tẹ bọ́ sójú ọ̀nà á tún máa tẹ̀lé yín padà àmọ́ wọn wọ̀ gbẹ́ lẹ bá wọ̀ gbẹ́ ni ẹ ti bá fẹ́ ni àá ṣé gbogbo àníká wọ̀ gbẹ́ ni tágbérin bá gbà àfa tí wọ́n tún ní kágbérin ó tún gbé ọmọ kéwú à ẹ má jẹ́ kágbérin ó gbé gbogbo wa tágbérin bá gbé nìkan agbérin ọ̀gbọ́dọ̀ gbé nìkejì kẹ́ni tí agbérin ò gbé ó lè yọ ẹni tí agbérin bá gbé ha torí délé yà ní tẹ̀lé wọn bẹ́ẹ̀ ó ní à ọ̀ tẹ̀lé mi sẹ́mi kọ́lá àfa rẹ ni ẹ̀yin là àfa mi kílẹ̀tọ̀ fi tẹ̀lé mi mo rí pẹ́yìn náà tẹ̀lé àfa yìí ti ń bẹ́ wájú tá a là àfa mi anabi sallallahu alaihi wasallam ń bọ̀ lànàbí ọ̀hún wa àdìsí rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ́sọ ilẹ̀ tẹ̀lé tẹ bá ti tẹ̀lé àfa àti nbẹ wájú yín kí lèmi náà ṣe èmi náà tẹ̀lé yín ta ló wá tẹ̀lé báyìí àfa wájú yín ń lèmi tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa ala alihi wa sallam torí láwùjọ tá a wà àwọn olùmọ̀ tí wọ́n ń bẹ láwùjọ lónìí làwọn èèyàn gbé síkú àfa àwọn ànábì ọlọ́run alayhi salatu wa sallam wípé tí wọ́n bá ti àṣegbé ni ní tí wọ́n bá ti ṣe lọ́lọ́run fẹ́ tí wọ́n bá ṣe séhun ọlọ́run ní bí wọ́n lọ́wọ́ ẹ̀ wò àti pé àá ti bá sojú ọlọ́run ni wọ́n sani sọlọ sọ pé àwọn al-ulama warasatul anbiya fáwọn olùmọ̀ àwọn náà jogún àwọn ànábì ọlọ́run sẹ́ńbi gbogbo ntọ́lọ́ ń dáta lẹ́sàfà nàbí tí wọ́n ni wọ́n ń sọ ni èyí tí wọ́n ń sọ kọ́ yẹn èyí tí wọ́n sọ ni pé fa innal anbiya dádájú àwọn ànábì ọlọ́run lam yuwarrithu dinaran wala dirhama wọn ò fi owó kàtẹ́ yóò jogún kalẹ̀ wa ìmọ̀ ni wọ́n fi kalẹ̀ tá a jogún famani akọ́dàhó akọ́dàbí hazen wáfin ẹ̀ ń bá ti ìmọ̀ àwọn ànábì ọlọ́run ọba mú dáadáa èrèjẹ tó tóbi ló dì mú. eléyà wà á dì mà náà ànábì mú sallallahu alaihi wasallam kò di lànà rẹ̀ kò sì di má rẹ̀ mú ìtọ́yàpá rẹ̀ ní ṣe bólúṣe wa jẹ́ olùjogún àwọn ànábì ọlọ́run láéláé ojogun ṣàìtọ́nù ni irú ẹni bí ojogun ànábì ọlọ́run sòtòrí de wọ́n ń jíṣẹ́ fún wa ni ètò wọn bá fi ṣe déédéé lànà nẹ́bí àtẹ̀lé wọn tí wọ́n bá fi yapa rẹ̀ ṣe lágbèjù sílẹ̀. mẹ́sàlù dàlẹ́ apẹ̀rẹ̀ rú rẹ̀ mọ̀ṣáyìn kan tóró kẹ àwọn àfọ̀ ní tọ̀ríkọ̀ sófì àwọn àfọ̀ ní tọ̀ríkọ̀ sófì yẹtẹ̀bíhùn yẹtẹ̀bíhùn mùrìdùhùn àwọn mùrìdì wọn máa tẹ̀lé wọn wà àbídùhùn àtàwọn tí wọ́n jẹ́ ẹrú wọn bí bali yaqulun wọ́n tún máa sọ pé innana lasna bi hajati ila rasul táwọn àmà ànábì ni àwọn òbúkátà ànábì kankan akọ́ máa sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wa nahnu nakhudhu mimma akhadha minhu rasul ibi táwọn ẹbí ti mú tiẹ̀ làwọn kan ti fẹ́ wa natalaqa anilahi mubasharatan ana fẹ́ máa gba ọ̀rọ̀ tààràtà látọ̀dọ̀ Ọlọ́run báyìí bí ṣe gbà ọ náà lẹ́sìn rẹ̀ ń tó lè díjú nu wọn tí ó sọ nafsi ẹ̀mí mi bá mi sọ̀rọ̀ báyìí arọ́bì nípa ẹlẹ́dàá mi àwọn yẹn gbójú di ọ̀ràn yóò ní ẹ̀mí mi lọ sọ fún mi báyìí kọ́ lọ́ni sọ fún yín tí ìbá ti bẹ́ẹ̀ nìkan sọ pé òun gba lílí fáti wá látọ̀dọ̀ ọlọ́run tààràtà subhanallah ẹ tàbí pé òun gba látọ̀dọ̀ anísù sílẹ̀m gan tààràtà níjọ́ wo tí wàá dà níbi ló gbà ní gbọ́tò lo twelve century hijira anabi wa yọ sí ọ lọ́wọ́ sẹ̀sìn tọ́ da ni lẹ́yìn tánàbí ti fi kalẹ̀ fáwọn àlùmọ̀ lànàbí ọ̀sẹ̀sẹ̀ máa sọ fún ọ àwọn tí wọ́n ti wá lẹ́yìn tí wọ́n ti wá kí wò tó dé ńkọ́ tí wò róore yẹn tọ́ba ipò òre bá ni tánàbí wa fún wọn sínú òrùjú ni tánàbí wa gbàgbé iṣẹ́ láti jẹ́ pé fún wa lọ́sẹ̀sẹ̀ tó wá padà wá jẹ́ fún wọn ṣé wọn wá rán pọ́ ọ̀sọ̀fà yìí kàlà anabi sọlá sẹlẹ̀ ni tọ́ba pé iṣẹ́ tó wá jẹ́ parí kó kò ní sẹ̀ sọ kó tún sọ nǹkan kankan fún ọ lẹ́yìn tó ti fi kalẹ̀ fún àlè ọmọ lápapọ̀ tá à ń rí nínú àwọn àhàdìsì rẹ̀ ìṣẹ̀kẹsẹ̀kẹ̀ ẹ̀gbà wá tọ́tọ́tọ́ rẹ̀ tó sì gbé wá fún wa ṣe látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ sàbí látọ̀dọ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá amójútó ẹ̀sìn wa púpọ̀ ọlọ́run bá wa mójútó gan-an ṣùgbọ́n wa ṣé bọ́lọ́run ṣe bá ìṣòro tá a ní tọ́pọ̀ jù nìyẹn ẹ jẹ́ kó ń kálukú wa jẹ́ àpadà sídìí ẹ̀sìn wa ìdí ẹ̀sìn wa ìta bá padà síbẹ̀ ibẹ̀ láti róore tọ́pọ̀ láti rí dáadáa ètò sì pọ̀pọ̀. àwọn tí wọ́n máa ń sọ gbólóhùn yẹn ife àwọn òbúkátà ní sọ́sálàmà àwọn máa gba ìmọ̀ àwọn tààràtà látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni ipò jìṣẹ́ ọlọ́run sọ́sálàm ṣebó ń gba iṣẹ́ tiẹ̀ nípasẹ̀ Jibril ló tún ẹ̀ tún fi gba tiẹ̀. aleyhi salatu wa salam ṣùgbọ́n wa ti wá látọ̀dọ̀ ọlọ́run tààràtà lámàgbà àwọn ọ̀sọ́kùsọ ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ sofiya fa wẹ̀kùlùn wọ́n tún máa sọ pé antum wọ́n ní ẹ̀yin fúnra ara yín antum ẹ̀yin. tarawuna aw tarawuna dinakum amayyitin wọ́n lẹ́sìn ìdíyẹ yìí gbà látọ̀dọ̀ òkú ni naruwe dinana anilahi subhanahu wa ta'ala ẹti tí wa wá sí gba tààrà tààrà tọ̀dọ̀ lọ pé anabi sọlọ ni pé ọlọ́sọ̀ ń parẹ́ pé innaka mayyitun wa innahum mayyitun. òkú ni ọ́ àwọn náà òkú làwọn náà wọ́n wá là ń gba ọ̀rọ̀ tiwa lọ́tọ̀dọ̀ òkú ẹ̀sùn ọgbà lérò pẹ̀lú òkú ní sáà ni anabi wa muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam òní wọ́n gbà lérò pé òkú ni pé àmọ́ àwọn tiwọn àwọn ń gba ọ̀rọ̀ tiwọn látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala li'annahum yaz'umuna anna shuyukhahum torí pé wọ́n lérò yípa àwọn afa àwọn àwọn ṣẹ́kù àwọn yẹn yattasiluna billahi wọ́n sùn mọ́ lọ́hùn wọ́n dà papọ̀ mọ́ lọ́hùn wọ́n yatalaqawna min Allahi mubashara wọ́n sì gba òfin ẹ̀sìn tiwọn látọ̀dọ̀ ọlọ́run ní tààrà tàní fètètè báwọn sọfíà ní tètè wọn ti rí nìyẹn sẹ́yìn mọ̀ pé mùrídìí lọ́dọ̀ ṣẹ́kù rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí òkú lọ́wọ́ ẹni tí ń wẹ̀ ni tẹ mọ̀ pé ẹni tí ń wẹ òkú sókù ọ̀sán fún pé má wẹ̀ ni ẹgbẹ́ yìí ni ọkọ́kọ́ wẹ̀ gbẹ́gbẹ́ ju sílẹ̀ kò sí sí bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn mùídí bẹ́ẹ̀ ni wọ́n ṣe jẹ́ táwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn ṣéèkù wa táàfà bá sọ̀rọ̀ báyìí ṣéèkù rẹ̀ bá sọ kankan kò pín kò pín lórí ọ̀rọ̀ tí ṣéèkù rẹ̀ bá sọ torí pé ọ̀tọ́rìtì ni ṣéèkù rẹ̀ àfi tó bá fẹ́ sórí ibú rọrùn alùsùn náà síbẹ̀ gbogbo táwọn afa wa bá ṣe tọ́ba ìlànà mú àtẹ̀lé èyí tó bá ṣe tọ́ba yà pàṣẹ lánàá kí láti ayẹ̀bá fún kí ló dé fi yẹ̀bá torí pé ọba lánàá kí ló dé fi ní ọba lánàá torí hadithi tààrí lọ́wọ́ alátọ́dọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó sọ báyìí báyìí báyìí báyìí tẹ́tọ́jú olùmọ́wá yẹn tí ọba rírú ẹ̀rí ó pe ah ìgbọ́rí ó náà wá ṣèwádìí orí gbọ́rọ̀ yẹn fẹsẹ̀ múlẹ̀ ó ah eléyìí tá à ń ṣe tẹ́lẹ̀ ó kú púpọ̀ káàtó ó kó púpọ̀ káàtó àti ní hadith sọsọ fún wa pé báyìí ni ká ti máa ṣe. tó e- eléyìí ó ní lànà táwọn tí wọ́n jẹ́ ẹni rè síwájú tí wọ́n wà lórí rẹ̀ nípa ìmọ̀ tẹ̀lé àwọn olùmọ̀ pẹ̀lú ẹ̀rí tí wọ́n rí nínú ọ̀rọ̀ ọlọ́run tàbí nínú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. balagha bihim al-hadd ila hadha sofiya àwọn sofiya yẹn a ọ̀rọ̀ bá wọn débi wípé wọ́n ti gbẹ́rùgbọ́n dídẹ́rù agbègbè wọlé ẹ̀yà tóbìlá kọ́lọ́nkọ́ láwọn èmi àtẹnukọ̀ kan kó níbẹ̀ àbíhí tọrọ kọ́tù hàn ojú ọ̀nà tí wọ́n tí wọ́n tẹ̀lé nìyẹn làṣẹ́kà ànàhà ọ̀là wọn mú oṣù tọ̀wàkì àwọn tí wọ́n bá ń serú ilé tí wọ́n sọ̀rọ̀ ilé ìpa wọn tí wọn ò sì yẹrí fún wọn sọ́ra fún wọn kọ́ àwọn gangan ni àwọn adarí tọ́gùtù àwọn àkórí tọ́gùtù gangan nìyẹn kọ́lọ́ ọba kọ́lá àkó bẹ́ẹ̀. لأنه لا طريق إلى الله جل وعلا إلا باتباع رسوله صلى الله عليه وسلم torí kò sí ọ̀nà àbádọ́dọ̀ ọlọ́run ọ̀nà téèyàn bá tọ̀ téèyàn tọ̀ tí ó fi dọ́dọ̀ ọlọ́run kò sí àyàfi téèyàn bá fi pàtẹ títẹ̀lé àdéhùn sálàm gbàgbẹ́ lókù qala ta'ala ọlọ́run ọba ilé kíra sọ pé qul in kuntum tuhibbuna Allah bá mi sọ fún ọ wípé tẹ́ ẹ bá jẹ́ ni tẹ́ ti fi ọlọ́run fattabi'uni èmi ànábì ni ẹ tẹ̀lé sọ pé kí wọ́n tẹ̀lé wà àdéhùn sálàm tí wọ́n bá tẹ̀lé ọ yuhibbukum Allah sọ fún ọpọlọ òun nífẹ̀ẹ́ wọn wa yaghfir lakum dhunubakum ọlọ́run ti ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ yìí wallahu ghafurur rahim aláforíjì lọ́lọ́run ọba tí ń kẹ́ni òun náà lọ́lọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ. ọlọ́ni qul ati'u Allah lẹ́sẹ̀ kan náà lọ́lọ́run tó wọn sọ pé sọ fún wọn máa tẹ̀ lọ́lọ́run war rasul ẹ ti tẹ̀ lójútẹ́ fa in tawallaw tí wọ́n bá yẹ ìpadà tí wọ́n láwọn ọ̀tẹ̀ lọ́lọ́run tàbí wọn ọ̀tẹ̀ lójútẹ́ ikọ àti ọlọ onífẹsẹ kèfèrí tí wọn kọ àti àtẹgbọn Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọlẹ́ni yẹn tẹ́bi ọ̀gá ìwọ̀n rọ̀sọ́ọ̀lù ẹni wa lọ́tẹ̀lẹ̀ lánàá tó yàtọ̀ sí ti òjíṣẹ́ ọlọ́sọ̀lá sẹ́lẹ̀m. hádà yòòtẹ́bárú tọ̀wó tán wọ́n mọ̀ kárí ẹni bẹ́ẹ̀ ti tọ́wó tù èyí táwọn èèyàn sì tọ́yàtọ̀ sọ́lọ̀. wọ̀kàdáàlì kàmá yẹ dìrò ilẹ̀ tìbá ìhí wọ̀yẹ̀kóòlù lìnàás àná àdínkùn bìlì amúrí mina Allahi mubasharo bẹ́ẹ̀ náà gbogbo ẹni tí bá ń sọ fáwọn yẹn pé èmi ni ẹ máa tẹ̀lé òun tóun òun ọmọ bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ tóun bá gbọ́ lọ́dọ̀ ọlọ́run tààràtà ni wọ́n máa sọ fún yín irú ẹni bẹ́ẹ̀ tọ́gùtù ni o hádà akíbarù tọ̀ wá fi àwọn tọ́gùtù tó lágbára púpọ̀ tó tóbi jù nìyẹn fèlè áyàlámì nínú àgbáyé tó bá sọ pé òun gángan kúrò máa gbọ́rọ̀ tó lẹ́nu tó bá sọ pé báyìí kò bùkátà kẹrin inú hadithi kan kódà kò bùkátà tó kẹrin inú ìtọ́lọ̀ tó kó wù sọ fúnra rẹ̀ wò tààràtà ni. ìyẹn pọ̀ dáadáa ìtọ́lọ̀ ti di haram ẹ̀ kà máa di ọ̀gá sókè ọ̀sọ̀ pé kí ni ti ọ́ kí ni wàhálà tó wọ̀. ìgbà olúlẹ̀ wa nínú Ramadan dákúlọ̀ ọjà amalajọ kọjọ sùn kí ni àwọn gbé fún wájú ọ̀nà. òun náà lè máa sẹ́ǹkà sínú yóò máa sẹ́ǹkà sínú. bàbá bàbá ah Ramadan máa ń bẹ́ẹ̀ ta báwo irú wa kọ́ àwa ti tayọ yẹn àti táwọn yẹn lọ́dọ̀ ọlọ́run rọmọdọ́nù àbí nǹkan wọ́ kódà àtúnlẹ̀bọ̀ ọ̀dà gbà yọ̀ǹda ó ti ẹ̀kọ́ làlẹ́bọ̀ gbà àtibọ̀ gbà yọ̀ǹda báyìí bọ́dà máa jọ sàn ọ̀yà tètè sákò lọ́wọ́ lórí ibú rẹ̀ kọ́ má kó orí ibú kọ́ má bàa kó ràn níwájú ọlọ́run tí ọ̀la rẹ̀ ga jùlọ. àwọn èèyàn mélèyí o wọ́n ní bàbá bàbá ti sọ fún wa pé a máa ṣe bàbá ó sì bá wọn ru ẹrù tọ́ba jíjọ́ péde. tọ́ báwọn kan ṣe ń ṣe nìyí pẹ̀lú àwọn àfa wọn àwa láti sọ́ra kó ṣe tí ilé lọ́pọ̀lọpọ̀ aláti sọ́ra kó ṣe tí. wa qawluhu gbọ́dọ̀ sọ wá nù ọ̀rọ̀ ìtumọ̀ sọ kútu pé aw mutaa'in tàbí tí wọ́n tún tẹ̀lé at-ta'atu innama hiya lillahi wa li rasulihi títẹ̀lé ọ̀rọ̀ títẹ̀lé èsì tọ́lá àti tòjú tẹ̀lé láàmú àfikún bima halala wa harrama níbi tó wọ́n ti lẹ́tọ̀ọ́. níbi tí wọ́n ti lẹ́tọ̀ọ́ tàbí tí wọ́n ti léwọ̀ qala ta'ala ọlọ́run ọba ìlékè ọlá ó tún sọ fún anabi sallallahu alaihi wasallam pé ya ayyuhal ladhina amanu gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo sọ fún ọ gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ati'u Allah wa ati'u ar-rasul ẹ máa tẹ̀ lọ́lọ́ ẹ sì máa tẹ̀ lójú tẹ́ wa ulil amri minkum ẹ sì máa tẹ̀ láwọn aláṣẹ inú yín lábẹ́ àtẹ tọlọ́run àti lábẹ́ àtẹ tòdíṣẹ́ òfin jẹ́ pé wà ati'u ulil amri minkum òní wà ulil amri minkum ìtẹ̀lé yín sí ọlọ́run pọ̀nbélé ni ìtẹ̀lé yín sí àti lábẹ́ títẹ̀lé ti òjíṣẹ́ rẹ̀ lẹ́sìn máa tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ ẹnu yín. àárín kọ́ lọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ bó ṣe pàṣẹ lélẹ́yìí ọwọ́ nípa íńtánẹ́ẹ̀tì láti fi ṣe yìí tẹ́ ẹ bá ń ṣe fanfa lórí ọ̀rọ̀ kan sọ́tọ́ ni àbí ọ̀tọ̀ sọ́yẹ ni àbí ọ̀yẹ sọ́dá ni àbí ọ̀dá sọ́bàmù ni àbí ọ̀bàmù farudduhu ila Allahi wa rasul ẹsẹ̀ díẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run pé kí lọ́lọ́run gbé nu tíra rẹ̀ ẹsẹ̀ díẹ̀ padà sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run anabiwa muhammadu sallam kí lọ sọ́nu àwọn àhàdìsí inú àwọn ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí pé kò ní ẹsẹ̀ díẹ̀ padà sọ́dọ̀ sí wọn tí ọba fi sọ pé ẹsẹ̀ rí rẹ̀ padà sọ́dọ̀ wọn àwọn tí ó sọ pé ẹsẹ̀ díẹ̀ padà sí làwọn olùmọ̀ tí wọ́n wá fa ìdájọ́ jáde nínú tíra ọlọ́run tàbí inú tíra òjíṣẹ́ ọlọ́run tẹ́yìn ọmọ báwo lẹ́sẹ̀ fa ìdájọ́ yẹn yọ ìyẹn lẹ́lẹ́ rí torí pé irú irú ẹ̀ náà ń bẹ lẹ́nu mi lè sọ pé ẹsẹ̀ bọ́lọ̀ ni ẹsẹ̀ rẹ̀ padà sọ́dọ̀ ọ̀tọ̀ ní ẹkúrò yìí amúrì ẹ̀ á sàlàyé yẹn náà ọlọ́ọ̀ ni ẹsẹ̀ rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́ àtòjíṣẹ́ rẹ̀ ní kótópù mìíràn nàbí láì wọlé yóò mi lè náà sẹ́yìn sẹ́yìn bá jẹ́ torí bàbọ̀ sí ọlọ́ àtọ́jọ́ ìkànnì ààrì tọ́lọ́wọ́n bá sọ pé kátẹ̀lé àwọn àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú ìdájọ́ ọ̀rọ̀ onígbólóhùn tọ́lọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá sọ pé fẹ́yìdá já ahùn amúrò mìíràn amúrò àwòlẹ̀ ọ̀fìn adáhùn ṣe nígbà tí ọ̀rọ̀ kan bá tẹ̀lẹ̀ sí wọn nínú fàyàbalẹ̀ nínú payà wọ́n máa wọ́n ọ̀rọ̀ ká fọlọ́wọ́rọ̀ dúhù ilà rọ̀ṣùl kápọ́n wọ́n sì nínú àwọn olùmọ̀ yẹn ẹni tí ó rọrùn fún láti fa ìdájọ́ tó ṣẹlẹ̀ yẹn jáde fún wọn nínú ọ̀rọ̀ Ọlọ́run àbí nínú ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run wọláwọ la fọkùn lọọdì àlẹkùn ọ̀rọ̀ àmàtò tí èyí bá ti ọlá Ọlọ́run àti àjùlọ ìkẹ́ rẹ̀ lórí yín ni tọ́ fal halal ìjọ́ máa jẹ́ nǹkan halal onímọ ahàlàhùlọ ìtọ́lọ̀ ti ní halal wal haram ìtọ́jú haram má haram ọ̀hùnlọ onítọ́lọ̀ ọba ti ní haram walaysa li ahadin an yusharika Allah bi tahlil wa tahrim kò tọ́fẹ́ nìkan kọ́ máa kẹ́gbẹ́ ọlọ́ọ̀ni bí sọ́kadì wọ sọ́kadì tọ́ ولذلك حكم الله على من حلل وحرم أو أطاع من فعل ذلك بأنه مشرك torí ẹ̀dọ́ lọ́wọ́ fi gbé ìdájọ́ wa ìdájọ́ wa látọ̀dọ̀ ọlọ́run wípé gbogbo ẹni yóò tó bá sọ nǹkan kankan dẹ̀ tọ́ fún rẹ̀ tàbọ̀ sọ nǹkan kan di ìwọ̀ tàbọ̀ tẹ̀lé ti ṣe bẹ́ẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ lẹ́bọ̀ ni ọlọ́run bá ti ọlá rẹ̀ gàdúrà sọ pé kọ́kúlù mi máa lókè rọ́sùmọ̀ lọ́ọ̀hì àárẹ̀ ẹ máa jẹ́ níbi gbogbo tí wọ́n dárúkọ ọlọ́run ọba sí. wọ́n ní wọ́n fẹ́ jẹran àgbẹ̀ sọ́tún láti ní kọ́ jẹran àgbẹ̀ ni. àwọn tí torí ní ilé kìí sọ̀rọ̀ ẹ̀kọ́ jẹran àgbẹ̀ irú ẹran ogun lọ gbà lérò pẹ̀lú ẹran àgbẹ̀ gan ẹran tó ń pa wálé tó ń gbórí ẹ̀dà tó ń gọ́wọ́ ẹ̀dà tó ń gẹ́sẹ̀ ẹ̀dà tó ń tó ṣe rí fún ṣe ni wàá fẹ́ jẹ ọlọ́wọ́n ọba ni ẹ máa jẹ nínú tí wọ́n dárúkọ ọlọ́wọ́n ọba sí nǹkan tó ń bí àyà ti hi mòmìnì sẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ sí àwọn àmì ọlọ́wọ́n وقد فصل لكم ما حرم عليكم gbogbo tọ́lá wọn bá ilé kí wọ́n ti léwọ̀ fún yín ọlọ́run ti ṣàlàyé rẹ̀ ilà mọ́tòrítùmí ilé àfi ìtara ní lọ síbẹ̀ láti lọ jẹ. wà iná kẹsìrán dádájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyọ̀dìlù bí àhùwá ihim láyọ̀dìlù náà bí àhùwá ihim wọ́n máa sọ àwọn èèyàn nù pẹ̀lú ìfẹ́nu wọn bí wáyé rẹ̀ láì sí ìmà ìnà rọ̀bàkà huwa àdàmù bil murtadin dáadájú ẹlẹ́dà rẹ̀ lọ mọ àwọn tó ti wọ́n tayọ àlà púpọ̀ jù. gbọ́dọ̀rù zọ́ọ̀hìrọ̀lì ìsìn wọ̀ wàsínà ọlọ́ọ̀ni ẹbí gbogbo gbangba ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó hàn àti tó pamọ́ gbogbo ẹ̀dí ẹ̀ pàtì. ìnàlẹ́bìnà yẹtìbùnà ìsìmà dáadájú àwọn tó ń kó ẹrù ẹ̀ṣẹ̀ jọ ọlọ́ọ̀ni sáyò jìdọ́nà bímọ akẹ́nu yẹkọtọ̀rì fóònù èyí tí wọ́n ń tí wọ́n kó jọ yẹn ọlọ́ọ̀ni wọ́n san wọ́n san wọ́n lẹ́sàn-án rẹ̀ o wọ́n lẹ́sàn-án kúlò mímọ́ alábíyúndínkárí sùnmọ́ ọ̀hìn àlẹ́ yìí ọlọ́run tó wá sọ ẹ gbọ́dọ̀ máa jẹ nínú tí wọn dárúkọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá sí wọ́n iná hó làfíìs ò ìwà kòkì ni o. wọ́n iná ṣayàpínà dádájọ́ àwọn ṣàìtọ́nà àwọn èṣù lẹ́yìn òṣùnà ilá àwòlíyà ihim wọ́n máa fi sẹ́rán sẹ́sà àwọn ẹni náà lè yóò jáde lóòkùn nítorí ìkólé bá a máa ṣàtàkò yín. wọ́n iná atátọ́mọ́ ọ̀hún tẹ́ bá wà lọ wọn ìnágún làmúṣirikú níbi tí wọ́n máa pàṣẹ rẹ̀ yẹn tí wọ́n máa ṣe lóbi fúnra wọn tẹ́ ẹ bá lọ tẹ̀lé wọn bẹ́ẹ̀ ìnágọ́m làwọn ṣìrìkò ẹ̀yin náà ti jẹ́lẹ̀ bọ̀ bí wọ́n gbà yẹn. lè ana ahlali jahiliya torí pé àwọn ará ìgbà ojú dúdú gbà kan yaquluna àwọn máa sọ pé al-maytatu halalun wọn ló kùn bété wọn ní halal ni lè ana allaha huwa alladhi dhabahaha torí pé ọlọ́run ló pa ìtọ́lọ̀ ń dún nìyẹn bó o ní tẹ́yìn ṣe dún yọ di halal ìtọ́nà wa tú yọ wá jẹ́ haram àwọn aráàgbà dúdúdú wọ́n ní alimẹ́tàtú halalun wọ́n ní òkú nbédé wọ́n ní halal ni torí pé ọlọ́wọ́n bá ló dùn wàhíyá àwọn abilhil ìtọ́lọ́ ti dùn yẹn gàngàn tí bá ń sẹ́ń darúgbó ẹ̀ sí táwọn bá pàdé ẹni tá a darúgbó ẹ̀ sí kan lọ́pàá òkú nbédé tọ́ wọ́n ní òun lọ́lẹ́tọ̀ halali ju mimma zabahtum ju itayi dukura ara yin lọ wọta kayi tó tẹ ba fura yin allahu jalla wa ala yaqul ọlọ́run tí ọba lẹ ọlọ́run kala ju lọ sí sọ fún ayi pé la ta'kulu illa ma dukiya zakiyata shar'iyya ọlọ́run tí lẹ́yìn ọgbọdọ jẹ àyàfi níbi tí wọn bá pa ní pípa kasọ kó fi ẹsìn mu wa harrama alaykum al-mayta ó sì wáá ṣe ikú gbèsè ó ti lé wọ fún yín kí ló dé tọ́lọ̀ sọ bẹ́ẹ̀ fún yín pé èyí tí wọ́n bá pa ní pípa tó kó fi ẹ̀sìn mu ní kẹ́ ẹ jẹ́ tó jẹ́ kọ́ lọ́wọ́ báyìí náà ó tún wá sí òkú bètè lẹ́sọ̀ pé olóòtú pa òkú bètè ṣé pípa tiẹ̀ wàá bófin ẹ̀sìn ọlọ́wọ́ bá mu ni wàhán ọláyẹ kúló àwọn tí wọn wọn mọ sọ pé la alimẹta tó haram àbí halal wọn ni mẹta òkú bètè halal ni ìyá awolẹ abẹlẹhìn mina mina alimazikat awolimazikat òun lọ lẹtọ ju ta dúkúra wa lọ lè anna alimazikat zakaytumuha antum torí pé ètò ẹ̀dùn fúra yín lẹ́dù amma wa amma al-maytatu ṣùgbọ́n kùn bẹ dẹ́ran Allahu huwa alladhi dhabahaha ọlọ́lọ́pàá ẹ̀rí ìròrí káfíìn tí wọ́n bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn bá gba ìròrí ni èèyàn kan gba ìròrí wọn wọlé lẹ́ẹ̀kan náà àbí bẹ́ẹ̀ kọ́ ni kápọ́rọ́ ẹ̀sìn bá gba ìròrí ni ìṣẹ̀lẹ̀ èèyàn gbọ̀rọ̀ wọlé wọlé hàdà rọ́dà rọ́dà ala tó fi wá kó ètè padà fáwọn tó wọn jẹ lẹbọ yìí pé wala ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi wa innahu lafisq ọlọ́ni tí wọ́n dárúkọ ọlọ́wọ́n bá ti ẹ̀ gbọ́dọ̀ jẹ́ sẹ́gbà tó kulẹ̀ wá dárúkọ ọlọ́wọ́ tó kú rẹ̀ tó kú ọ̀rọ̀ sẹ́ni wọ́n dárúkọ ọlọ́wọ́n bá ti di ọlọ́ni kò kiri ọjáde kú lábẹ́ títẹ̀lé òjijì ọlọ́sọ́lá lọ́wọ́ àlejò wàhálà àlejò wàsálámà ni. tọ́ wọ́n bá jẹ́ ha kọ́ọ̀lù wọ́n kọ́ọ̀lù àbàjẹ́ ha lẹ́yìn ìrẹ́lẹ́ lọ́wọ́ bá wá sọ pé wọ́n iná ṣayàtìnà dádájú àwọn ṣayàtìnà àwọn èso làyò ìhónà ilá àwòlíyà ìhìn. wọ́n mọ̀ fi sẹ́ránṣẹ́ táwọn ẹni wọn wọ́n máa ṣe iṣẹ́ yọ wọ́n máa fi ránṣẹ́ sáwọn ẹni wọn yaquluna wọ́n máa sọ pé al-mayta tó dabaha Allah mẹ́yìtà òkú mbete wọ́n máa lọ́lọ́ wọn bá lọ pa wal muzakkiyatu antum dabahtumuhu èyí tẹ́ ẹdún tẹ́fẹ́ ilẹ̀ bá ọ̀gá ìfọ̀tẹ̀ tẹ̀hìlúnà máa dabahtum kílódé tẹ́ máa sọ ntẹ́yìn pàkúrà yẹn ara yín dẹ̀ tọ́ wala tastahilluna máa dabahahu Allah ìtọ́lọ́wọ́ apakúrẹ̀ ẹ̀ wá ní sọ mujadalatun bil batil ìmọ̀ àfọ̀rọ̀wérọ̀ lọ́nà ìrọ̀ òlélẹ́ yìí thumma qala lẹ́yìn náà lọ́lọ́wọ́ bá sọ pé fa in ata'tumuhum tẹ́ bẹ́ẹ̀lì tẹ̀lé wọn péré innakum la mushrikun lẹ́yìn náà ti dà gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ̀ yẹn ni. hada min shirki ta'ah shirki ta'ah nìyẹn títẹ̀lé àbí ibi ìmọ̀rọ̀gún pẹ̀lú ọlọ́run lágbègbè ìtẹ̀lé lágbègbè atahlil wa tahrim ìsọ̀nkadẹ̀tọ́ àti ìsọ̀nkadẹ̀wọ̀ hatta torí pé atahlil wa tahrim ìsọ̀nkadẹ̀tọ́ àbí ìsọ̀nkadẹ̀wọ̀ haqqun lillahi jalla wa ala ètò ọlọ́mọba tí ọlá rẹ̀ gàdú lọ ni tá a bá sọ pé ètò ọlọ́mọba ni lábẹ́rẹ̀ náà ètò àtẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam torí kọ́lọ́ ni wọ́n máa àtàkùn ọ̀rọ̀ sóòlù fọkùnrin ètò ìtẹ̀wọ́ fún yín tó yẹ gbà ẹ̀dínwó sísè fàǹjáwò èyí tó sì sọ fún yín pé kẹ́ ẹ má ṣe ọlọ́ni ẹ̀ jáwọ́ ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni ọlọ́ni wọ́tẹ́kùlọ́ ẹ̀pá yọ lọ iná lọ aṣẹ́ni ló rẹ̀ kọ́ tẹ́ ẹ bá kọ́ tẹ́ ẹ bá ṣe sánẹ́bí fàyín látẹ̀ tẹ́ ẹ bá kọ́ tẹ́ ẹ bá jáwọ́ bí sánẹ́bí kọ̀ fún yín ee dájú yọ lọ nípa gbogbo ẹ̀ tọ́ba síbẹ̀. àjẹpà àti wọ̀nyí pé tá a bá ń sọ̀rọ̀ pé ká sọ kadẹ̀tọ́ ká sọ di ẹ̀wọ̀ ẹ̀tọ́ ọlọ́run ni lábẹ́ kọ́jẹ́tọ̀ ọlọ́run náà ẹ̀tọ́ ta náà ló tó jẹ́ tó jẹ́ ẹ̀tọ́ fún àdìsí sọ́nà torí pàdé sọ́nà láyé ń tẹ́kọ́ ànìlè hàwà kìí fi ìfẹ́ ẹnu kìí fi sọ̀rọ̀ ìdìbò ẹ̀là wáyọ̀n yóò hà wáàyè tí wọ́n bá fi ránṣẹ́ sí ibi tí sọ́mọ̀ náà òní ò fi sọ̀rọ̀ lórí jẹ́ pé àti alukur'an àti ahadi tani sọ́nà torí ilẹ̀ tó lálàáfíà méjèèjì wáyọ̀n ni láti ọ̀dọ̀ ọlọ́run subhanahu ọ̀tọ́ fẹ́ni kan kó so nǹkan dẹ̀ tọ́ta tó kọ́sọ́ dé wọ̀ bí ní ẹ̀yìn dínà sí ìmúra ara rẹ̀. ọ̀yọ̀ tẹ́ ìwọ̀n ní halala àwòrán ọ̀tọ́ fẹ́ni kan kọ́ lọ máa tẹ̀lé ní sọ tí nǹkan kankan dè wọ̀ tàbí sọ di ẹ̀tọ́ fúnra ara rẹ̀. àmì ní ẹ̀yìn dínà ẹni tó ṣe pé fúnra ẹ̀ ló fi sọ di ẹ̀tọ́ ní fi sọ dé wọ̀ ọ̀ gbọ́dọ̀ tẹ̀lé o. wọ́n máa fọ́ àlẹ́ zálìkà fa ẹ̀ wọ́n tọ̀ owó alẹ́dínà yóò ṣẹlẹ̀ lónà wọ́n ṣe àrùbọ̀n àwọn tó ti pé fúnra ara wọn ni wọ́n sọ kalẹ̀ tó wọ́n sọ níwọ̀ mi dúró láyà tó sí ọlọ́run àbàtì ọ̀la rẹ̀ gàtì lọ. hàdà máàna kọ́ọ̀lì yìí eléyìí ni ìtumọ̀ gbólóhùn olùmọ̀wá ṣẹ́kọ̀ọ́ ibn al-qayyim rahimahullah ta'ala tó sọ pé ní àwọn mọ̀tọ́ àtẹni ẹni táwọn èèyàn tẹ̀lé nípa sísọ kalẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ka jùlọ lórí wa rasuluhu sallallahu alaihi wasallam òjísé ọlọ́run sallam wa ballighun anillah ó sì fún wa níròyìn nípa ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run ọba nípa ọlọ́run àmà harọ́mà nípa má halala wà harọ́mà nípa tọ́lọ̀ ń sílẹ̀tọ̀ àti tó ti léwọ̀ báni bí ti ń ka fún wa yẹ ọ̀sọ̀ fún wa ni bẹ́ẹ̀ náà lè tó ní abasọ̀ fún wa nù hadith ní tó sọ fún wa pé látọ̀dọ̀ ọlọ́run ti wá sàmàgbẹ́nu ẹran tá a lè jẹ òní àlìjàláàlà àlìjàláàlà lẹ́ran tí ń jẹ̀gbìn ìpìlẹ̀ rẹ̀ lè má jẹran tí ń jẹ ẹ̀gbin o ṣùgbọ́n gbàtà afílẹ̀ lónìí náà bá ń jẹ̀gbin yìí tẹ̀lé dẹ́mu ní kán máa ń kóbó dẹ́ lọ pa aláwùjọ wa àwọn adìẹ wa kọ́ wọ́n ti di jàláàlà àwọn adìẹ tá à ń sìn ilé wọ́n ti di jàláàlà torí pé a tún wọn lẹ̀ nígbà tó ọmọ rẹ yàgbẹ́ sẹ́yìn oní tọ́ílẹ̀tì ó ti bọ́ síbẹ̀ gbogbo ẹ̀wà wúru tí ń bẹ́ bẹ́ẹ̀ ọ̀sà gbogbo ẹ̀jẹ̀ nígbà tó ní pẹ́ wà tó tán bẹ́ẹ̀ èyí tó tún kù ló tó bẹ̀rẹ̀ sí fẹ́wù bí ẹsẹ̀ máa ń tan wọ́n ọbẹ̀ ẹ̀ máa wulẹ̀ darí ayé láàmú ọ̀bọ̀ torí kó ti ń jẹ̀gbẹ́ ó ti ń jẹ nǹkan ìpín tẹ́lẹ̀. èyí tẹ́ mú ká máa ń kó bóbẹ̀ pé mọ́bẹ̀ wá àjẹ́ ó ń jáde nínú kéèjì báyìí kọ́ gbé hánu. olùkóyè báyìí ẹ wo inú àwọn ẹran tó jẹ́ jàlálà tá a jàlálà láwùjọ wa tó inú ẹ lọ fa yọ ọmọ fún mẹ́fún ní fúfúfúfúfúfúfúfú àjòkúta má mú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ àbí bẹ́ẹ̀ kọ́lẹ̀ ti sọ́dà láwùjọ náà dọ̀wá ni ọ̀kadà gba ẹ̀kú ẹ̀kú ẹ̀yọ tí ẹ̀kú halẹ̀ ní wọn sọ rẹ̀ dà sáàmù rápá one thousand yọ sáfì halẹ̀ tèmi ọba tó sí ẹ ọgbọ̀n ọ̀sẹ̀ mọ̀mọ́ ẹni tó ti wáyé torí di eléyìí kò sí bá àmọ̀ fi kan halẹ̀ lọ. tọ̀ ọ̀kadà wa gba ẹ̀ wá ní ẹ̀sáré mọ́bẹ̀ wá fóun náà rárá torí jà lálá ni láti. ìpè lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ ìpè ni wọ́n ti kí ni o wọ́n ń jẹ. bẹ́ẹ̀ náà ni nasu hadithi tún gbé wá pé gbogbo ẹran tọ́ba jẹ́ ipe ó ní mẹ́kílábù àwọn ẹran tó ní tọ́jú ẹ̀sàwátò lè mà kọ́ọ̀lì tó àwọn ẹran bẹ́ẹ̀ náà tàbí àwọn ẹyẹ tọ́jú àwọn ẹyẹ ni wọ́n máa ń sábà ní ẹyẹ tó ní ìkànnà tí fi sọdẹ bí àṣà ẹwọ àṣà tí lọ gbé ẹran ẹran tó tó tó àgbò tó ju àgbò lọ àṣà ń gbé ẹsẹ mà ń bẹ bí àṣà ọkàn ẹran lẹ báyìí ẹbẹ ẹgbọ Yorùbá ní látijọ́tijọ́ wọn ní èèyàn ò lè sọ orí olórí káwọ́ di ó ṣe kí ni o ọwọ́ agbé téèyàn torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí àwọn àwòdìyẹn bó ẹ bá ju ọmọ kalẹ̀ báyìí yóò gbélé nǹkan náà ni. irú ẹyẹ ẹyẹ tí ń gbérú ẹran báyìí ẹran tó ju àgbo lọ tí ń gbé tẹ́fẹ̀ rírì èsì ẹ̀yẹ ìgbé sẹ́ran yóò fẹ́ tó máa lù báyìí tẹ́yẹ bá fi lè ṣe bẹ́ẹ̀ tó gbé tọ́jọ́ ń lọ gbogbo bẹ́ẹ̀ ẹran ẹsẹ̀ ń jà sọ́kọ̀ gbàgbọ́ subhanallah tó ń gbé ó gbé ẹran tí ń kó tí ń fi wọ́n lẹ̀ báyìí tí wọ́n jọ ń tira wọn lọ ẹ̀kúrọ́ la lábàá pẹ́ wà lónìí àwọn ẹyẹ tó bá rí bẹ́ẹ̀ ìwọ tó ni wọn gbogbo ẹran tí ń jẹ̀gbin ìwọ ni wọn àwa máa fi tí jámi ò ti wá rí tiẹ̀ báyìí tájà fi wá sí kíni o tájà fi di halal sáyẹn bí sọlá sọlá ti kó yíwá pé ajá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sí ajá sí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sí ajá àfi pẹ̀lú ìdí mẹ́ta nǹkan mẹ́ta kan ló lè mú sí alákọ̀ọ́kọ́ ọsẹ ajá nítorí àti ibi tí ọdẹ yóò sì jẹ alikẹliful muallam ajá tí wọn ti kọ́ lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ọsẹ ajá nítorí àti fi máa sọ yìí nǹkan ọ̀gbìn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọsẹ ajá sì nítorí àti fi máa sọ nǹkan ọ̀sìn rẹ̀ ọ̀tàn èèwọ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run èèyàn gbọ́dọ̀ máa ta járaja ọ̀jẹ̀ o ṣùgbọ́n òwò ajá ló ń ṣe èèwọ̀ ni torówó ẹ̀gbin ni ọ ti gbọ́dọ̀ náwó rẹ̀ tẹgbani sọlọ sọ pé bọlọ ń sisi lé wọ fáwọn tó ti kọjá ọmọ ìṣẹ̀lẹ̀ síwájú nìyẹn wọn wá dọ́gbọ́n wọn bá ná wọn bá tà wọn bá ná owó rẹ̀ èèwọ̀ ni eérú ẹ̀gbin ẹ̀gbin ni èéfì rẹ̀ náà kọ ẹ̀gbin náà ni ó ti kí ni o òun náà ni ó jẹ ẹlòmíì lè wa máa béèrè pé àwa tá a wá ti lájá tá a máa ń kọ ọlọ ọ̀tá náà ni tá a máa ta ibẹ̀ aláàgbọ́dọ̀ náwó rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀gbọ́dọ̀ náà ọ̀gbọ́dọ̀ ẹ wá bí tí o sì lé tọ̀ ẹ̀fìlà lé tọ̀ kalẹ̀ ẹgbẹ́ kótó tí wọ́n máa tọ́ sí sẹ́mi pé ibi tó bá wá ló ṣe kí ni lọ́ba lọ. kò sí tọ́ílẹ̀tì ẹ̀fì ẹ̀fìlà tọ́yà fi ṣe kí ni tọ́ílẹ̀tì ọ̀ka ló kó sí ni ibi ẹ̀gbin náà ló ṣe kí ni òkú lọ́gbà lọ. sòtòrí di eléyìí ẹ̀dá kan ẹ̀já dúró láàlá wa ibi tá a bá ti mọ níbi tí ipa wa kadé òní ẹ̀já dúró dé ẹ má jẹ́ atara wa ní tá a bá ti mọ ẹjẹ́ àmọ́ sẹ́rí ẹ̀ padà sínú ọ̀rọ̀ ọlọ́run ẹjẹ́ àmọ́ sẹ́rí ẹ̀ padà sínú ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ibi oríire àti dáadáa tọ́wọ́ àwọn àwọn tá a jẹ́ olùgbàgbọ́ òdodo òun náà ní ibi eléyìí àbí allah subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kọ́ dákun kó sí àánú fẹ́mi àtẹnìkọ̀ kan wa oríire ayé àtàlùkìyàmà ọlọ́run ọba kọ́ ní orí هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه

ẹnìkan tí ń ṣe tí ọ̀dà nú ẹ̀sìn tó sì yẹ pèsè pèsè tó fojú hàn sí dáadáa wípé ọmọ pé kàn yín ọ̀dà tọ́wá ní òun mọ̀ pé ọ̀dà àwọn kan sí náà wọ́n á ní ìdájọ́ wò lọ́wọ́ onífẹ̀ẹ́ nù ni ẹni tí wọ́n ń pè lónífẹ̀ẹ́ nù kó lẹ́ni tó dòdò hàn sí sọ ní mo lè kó dòdò ni ṣùgbọ́n mi ní ṣe ètí mo ṣe náà máa ṣe mo mọ̀ pé bí mo ṣe ọ̀dà máa máa ṣe náà onífẹ̀ẹ́ nù jẹ́jẹ́ lèmi ó fi wá kọ olówó rẹ̀ lọ sínú náà láyé bí nǹkan yọ kábùkù torí pé iná lè hawa lọ́wọ́ lè hawa nù bẹ̀ àyìn níyì wọ́n sọ̀rọ̀ ìrù kúlè hawa sọ̀rọ̀ ìrù hawa ni iná lè hawa dáadájú fẹ́nu lọ́wọ́ lè hawa nù bẹ̀ ojúlówó àbùkù ní fún rẹ̀ alẹ́ hawa nù ìkùkù yẹpẹrẹ òun náà ní ti ìfẹ́nu wọ́n sọ̀rọ̀ ìrù kúlè hawa ni. gbogbo ìlanimọ́lẹ̀ ìfẹ́ ẹnu tí ó ti bẹnu bá fẹ́ láyàn mọ́lẹ̀ sọ̀rí ìrùn hàwa ni ìlanimọ́lẹ̀ àbùkù náà ni ó tún láyàn mọ́lẹ̀ afọ̀rọ̀ ẹ̀yìntàmọ̀ ní ìdàkọ́dà ìlàhàwò hàwa ọlọ́run sọ wárí ni ẹni tó ṣe pé ó mú ìfẹ́ ẹnu rẹ̀ ní ọlọ́run rẹ̀ wà àìlà àìlù àwọn kò lè fojú etí ẹ̀ gbódùdú mọ́ kò lè fetí ẹ̀ rí dáadáa mọ́ kò lè fọkàn ẹ̀rú dáadáa mọ́ bàmá ń yà á déhìí mi bá a dìlà alẹ́ tó tó fi bẹ́ẹ̀ fi mànà lẹ́yìn ọ̀rọ̀ ẹ má jẹ́ àyà onífẹ̀ẹ́ àìmọye ọ̀nà lọ́lọ́wọ́n bá ti sọ bẹ́ẹ̀ fún wa pé ká má jẹ́ onífẹ̀ẹ́ bá tó ti kà níbàyí náà ni nígbà tọ́lọ́ sọ fún Ànábì Dáúdù náà alayhi يا داود إنا جعلناك خليفة في الأرض بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب ṣẹ̀yìn ìdùnnú máa dasọ yọ ọ̀ṣẹ̀ta ọlọ́run ọba ilé kíọ́lá onílẹ̀ dàwọ́ dájú ọ̀kalẹ̀ ọmọ dájọ́ láàrin àwọn èèyàn kò sì máa tẹ̀lé òdodo má tẹ̀lé fẹ́ nù dádájọ́ àwọn tí wọ́n kọ́ ọmọ bá sọnù dádájọ́ àwọn tó ti fọ́n sọ látara pé wọ́n tẹ̀lé fẹ́ nù ìyá tó ní pọ́nbẹ́ fọ́n níjọ́ gbèdè ẹ má jẹ́ ayé onífẹ́ nù onífẹ́ nù lẹ́nu tó ṣe kó nǹkan pé ọ̀dà ó sì ní kó ṣe máa ṣe wọ́n lélẹ̀ ìdá olóhùn ní í òun mọ̀ kọ́ dà ṣùgbọ́n òun ò ní í ṣe ni sòwúrò ẹni bẹ́ẹ̀ kì í sẹ́ni dáadáa a ní máa gbọ́rọ̀ sílẹ̀ ní dókò pàṣẹ ẹ̀kọ́ á wà tẹ̀ lọ́rọ̀ rẹ̀ sọ́kọ́ náà bá bọ́lá ẹ̀mí àtẹ̀ kọ̀ọ̀kan wá kó níbi ìfẹ́nu síwájú olùsọ̀dé ìlànà ìlérí ọlọ́run tó ara náà. pọ̀n sókè wọ́n ní lábẹ́ pé kẹ́yìn yọ nífẹ̀ẹ́ ẹnu wọ́n lọ àwọn obìnrin wa tó ṣe pé síkẹ́ẹ̀tì tí ọba lẹ̀ níbi ń kírun ó tún wá lọ gbé àwọn ẹrù àlùsí sórí tí wọ́n máa ń pè látàtúmẹ̀tì àbí kílẹ̀ máa ń pè wọn bàbá ajámingó bàbá amájámingó náà sì ni wọ́n sá lọ di àwọn ẹrù òdì sórí àwọn aṣọ fún pé à tó aṣọ orí ọba lẹ tánàbí sallallahu alaihi wasallam sọ pé la yaqbalu Allahu salata haidin illa bi khimar ọlọ́run ò ní gba ìwọ̀n obìnrin tó ti bàlágà àyàfi pẹ̀lú aṣọ gbàgẹ̀rẹ̀ tí ó kanlẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ lọ́wọ́ àdìsọ́nà pé sóbìnrin tó lè kírun pẹ̀lú aṣọ kan ṣoṣo tó nípọn ànábìnrin idha kana ad-dir'u sadiqan yasturu dhuhura qadamiha ànábìnrin tó bá jẹ́ pásọ tó nípọn ọba balẹ̀ tí ó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní ìsinmi school ẹ muslim secondary grammar school orúkọ mùsùlùmí lónìí kẹ ẹ̀rí kaba ẹ̀rí báyìí òun náà lọ́gbọ́n fi kéwù ọlọ́wọ́n ọ̀gbá anuwaru islam bẹ́ẹ̀ ń kọ́ islamic high school sàmpéètì ọ̀kan wa ni bàmú ọ̀kan wa bàmpéètì kankan ọ̀kan wa sẹ́ǹtì kankan ọ̀sẹ̀ kí wa ètò wa là yìí ìtọ́ba tó jẹ́ àpapọ̀ tó jẹ́ ti gbogbogbò náà tó kàn wá tí ò jẹ́ ti mission kankan tó jẹ́ tó yàtọ̀ sí ti mùsùlùmí ẹ wò báwọn ṣe múra gbogbo àwọn ẹ̀kọ́ sẹ́ tí ó ló ń kọ́ ẹ̀rí báyìí subhanallah ẹ wò báwọn ṣe múra wọ́n sì lọ kírun gbogbo oríire o ọlọ́run nígbà o ọ̀ya tètè lọ wo dáadáa wọ́n wá ń sọ fún ọ ní pé àwọn tó ti kú ń kọ́ ṣé gbogbo àìrùn wọn tí wọ́n kí yẹn sọ́nà ọba ìlẹ́kẹ́ ọlọ́dàánù ni bẹ́ẹ̀ ni yọ dànù tí wọ́n bá mọ̀ tí wọ́n lórí ìfẹ́ ló ti wọ́n lóyè ṣùgbọ́n kápẹ́ àlàyé bí ó ṣe yẹ kó múra òde fún wọn tí wọ́n fi kú ọlọ́run lè gbàròyé wọn ó súnmọ́ kọ́lọ́run gbàròyé wọn ṣùgbọ́n láì ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá lórí ìfẹ́ ló tó lò yìí ọlọ́run ní gbàrún wọn o kò sí èméjì bẹ́ẹ̀ ọlọ́run ní gbà torí pé wọn ò tẹ̀lé lánàá nìyẹn tí wọ́n ní ká ṣe tá a bá fẹ́ obìnrin tí tó lè hàn lára obìnrin tó bá fẹ́ kírun láyè sí ọkùnrin ò sí òun náà lọ́wọ́ rẹ̀ àtọ́jú rẹ̀ yọ wọ sọ́ọ̀sì ní ẹsẹ̀ obìnrin ó fi sọ́ọ̀sì sẹ́sẹ̀ láti ṣe ìsọ̀ láti ọ̀la rẹ̀ ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àní tó dé inú mọ́sálásí nìsí ẹ rí abẹ́lómi nǹkan ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ kí ẹ̀jẹ̀ lómi náà rúru ìrúwò wò lóru ni ìró tó tẹlomi ìró tó tún fún dáindáin má lára aṣọ tóbìnrin ọwọ́ aṣọ tí ò ní fi ìrìtì ara ẹ̀ hàn gbogbo wa ẹja mójútó àwọn àgbègbè àwọn ọmọ wa ẹja mójútó wọn àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa ẹja mójútó wọn àwọn ìyá wa ẹja mójútó wọn àwọn alásùnmọ́ wa ẹja bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ ti bẹ lábẹ́ wa télọ̀ ni wọ́n ti bọ́ náà mọ bó ṣe ń ta àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ rẹ lómi òní ẹgbẹ́ òní gbà ẹgbẹ́ òní gbà ókè ẹgbẹ́ òní gbà ọ̀dà ti gbọ́ sọ fún ọmọ rẹ kó aṣọ rẹ̀ olùlọ kírun akílẹ́nu ọ̀sẹ̀ báyìí ẹ̀sìn òní gbà ẹ̀ẹ́n bẹ́ẹ̀ tọba pé ọba ní ẹ ẹnu ẹ̀sìn àti ẹgbẹ́ ẹ ẹ àti ẹ mú kan ó ọmọ mẹ́rin márùn kú lọ́dọ̀ rẹ̀ ẹ bá alágbájá bá a ṣe ń bá a ṣe ń kó kó ká ọ̀gá ti lọ wọn kọ́ sẹ́mọ́ lónìí ẹwà ẹja tọrọ torí pé ọmọ ti fẹ́ so ẹja tuntun ẹ ẹ má sọ fẹ́ exception ti ọ̀dà sọ sọ ẹlòmíì ìwọ náà báyìí ẹja pẹ̀lú tó bá ń lò fẹ́ nípa ọ̀dà àwa ní àtà wa fẹ́ pé àwọn èèyàn lákèésí yẹn á pè wọ́n dáadáa lágbájá nítorí kí ló fẹ́ kí wọn pé kọ́lọ́hún fi gbà kọ́ má fi gbà kó ní kọ́lọ́hún lè gbà téèyàn bá wá ń tètè tọ́lọ́hún ọba òkèlè òkè olóòfin ní gbà kí ló lérò kó lè tẹ̀lẹ̀ gbogbo sítàǹsì ọlọ́hún ní sí láti dànù àgbẹ̀kọ́já ṣe àti tó ti pé àwọn àṣetán tá àdébá níbi tó ti lélẹ̀ lọ́dọ̀ ọlọ́hún ìtumọ̀ ọ̀ràn kan ní pé tẹ̀lé ọlọ́hún jọba nínú òṣùwọ̀n tẹ̀lé rẹ̀ àmì ṣùgbọ́n o àmì tó níyì tó ṣe yìí ó ní kọ́nu kọ́kọ́ nu o nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba kírun ó ká sọ ọba rẹ̀. báwọn ṣe fi kí látijọ́ iná nù kò wáyé lọ́wọ́ àfi sọ pé àwọn tó wá ti kí báwọn tán àwọn tó ti wá kí táwọn ọmọ àwọn tó wá fi kú yẹn bó wá ní ìdájọ́ ìdájọ́ tí wọ́n dọ̀dọ̀ lọ ṣùgbọ́n wọ́n ti mọ̀ ó ti mọ̀ ó ní àkọ́wá ṣe tó wọn lè ṣe àkọ́kọ́ wọn ò ní tíríkọ́tà tó ń ra ń lò fúnra rẹ̀ òun náà lè rí tẹ́pẹ́tọ̀ bàràbàràbàrà ìyẹn ó ti kí ni òkun bàràbàrà rẹ ni ọ wà lọ ra tíkẹ́ẹ̀tù tí ó ṣe kí ni tí ó kalẹ̀ tí ó mọ kalẹ̀ wá tó bá ní tó ṣe kí ni tó rò ẹ wà tó kọ bí ó ṣe tí kò fẹ́ lo jìlbáàbù ẹ wọ́n fẹ́ lò ó àtìláwí náà ní kílẹ̀ ti wí olówó ni òsì tó ó lò ó oníbẹ̀ ó lò ó oníbẹ̀ ẹran jìlbáàbù ìlú abẹ́ ìlú ìwọ̀ fẹ́ràn jìlbáàbù tó fi bẹ̀rẹ̀ tó tóbi wájú ọlọ́run oní trọ́sà mẹ́rin ni one thousand four thousand yẹn fún four five àtúwó ríran balùwò sinmi yọ sọ fún olóríire kan pẹ̀tọ́ olóríire o ó ní ọ ilẹ̀kùn olóríire kan sí kalẹ̀ báyìí wàá wọ ẹjọ́ kọ̀kọ́ wọ bẹ̀ lẹ́kọ̀ọ́ oríire five thousand lọ́ba ah five thousand báwo ọmọ ìyá wa kan ó rìn ní òwò sì fẹ́ mọ́ lè jìnnì ah èmi ò ní pé o one thousand ni one thousand ni one thousand ni one thousand ni one thousand ni olóríire márùn ẹ̀kọ́ oríire yàtọ̀ sí ìtọ́ débi lónà tí ó pè é òun pé olóríire mẹ́wàá ó dìde olóríire kọ̀ọ̀kan one one thousand irú yẹn kọ́ ni wọ́n pè lólóríire ẹni tó gọ́ọ̀lù wọn rò wáyé ọgọ́ òfin kọ̀kọ̀ kọ́ọ̀lù tó ń ṣe fìlà àgọ̀bẹ̀ ń lọ sọ́nà àgọ́ àbí ẹ̀kọ́ àbí ó lọ sí àgọ́ bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ ni tó wáyà jàrá bọ́ọ̀gọ́. nígbà tó dìde lọ fẹ́ adó lórí ni rárá ṣùgbọ́n irú iṣẹ́ tí wọ́n ń pè ọtí ní ìsìn pé kó o ṣe pé ó mọ ìyá rẹ wà ń hò ó rí pẹ́ ni yóò pè kì ó ń fẹ́ nǹkan yẹn fún rárá tiẹ̀ kì í sara rẹ̀ ní í ṣe fún ó ní ẹsẹ fẹ́ nìkan tó ní bùkátà ni kápẹ́ ní ìsẹ́ni tó ń yan náà sọ pé tó àdídì olórí rẹ mélòó kan tí ó ti jẹ ẹsẹ alágbàtìtì ọmọ ya kan bẹ tí ìlera mu ara rẹ ò yá ń bẹ lọ́sùn wọn fẹ́ fún lẹ́jẹ̀ wọn ní ten thousand lẹ́jẹ̀ rẹ tí ó dùn ní ìjẹ ló kálukú bá salágbàtìtì oríire nù. tó àbùkátà gbogbo àná tá a bá ń gbọ́rọ̀ ẹ̀jẹ̀ àwọn àtẹ lódodo agídí tó ní ìtì tó ibi tó lòdè ẹjẹ́ àtiwọ́jú sẹ́lẹ̀ ní tí wọ́n ń pè ní tẹríba ni pé wọ́n sọ òdodo fún yàrá ìkéyàn ọgbà òdodo ọmọ kékeré lọ́sọ àgbàlagbà ọgbà ọjáde lẹ́nu àgbàlagbà ọmọ kékeré ò sèkínni o ọgbà ọjáde lẹ́nu ọkọ síyàwó ọgbà ọjáde látọ̀dọ̀ ìyàwó sí ọ̀dọ̀ ọkọ ọgbà tọba wa lọ jẹ́ pé ẹni tí ń sọ fún wa ọ̀wá lọ́nà tó dáa tí ó fi gbé kalẹ̀ má wo àìlọ́nà tí ó dáa tí ó fi gbé kalẹ̀ yẹn òdodo yẹn ni kí owó kò fi tẹ̀lé torí gbàgbé tí ó sòdodo yẹn lè má lọ́nà tó dáa tí ó fi pìrìsẹ́ǹtì òdodo yẹn ìkórìíra ẹni tó wá sọ yẹn lẹ́nu mi ọ̀wà nínú ẹ̀mí kò ní gbọ́lá fòdodo kankan mọ́ ìjà máa gbọ́lá fòdodo níbi tá a bá wà kọ́lọ̀ kó sì wá ní ẹni òtítọ́ kó sì wá ní ẹni òdodo gẹ́gẹ́ bọ́lá sọ fún yíyá lẹ́bí náà amúnú tẹ́kù lọ́hà wà kúnú máa sọ ọ̀dẹ̀dẹ̀ ọlọ́ni ẹ̀ fáyọ̀ ọlọ́run ẹ̀yin olùfẹ́ fòdodo ẹ̀sìn máa bẹ̀rẹ̀ láwọn tó ń ẹni òtítọ́ ẹni òdodo هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته